أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون الله لا إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسناً وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْبِقُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ ولا تخرجون أنفسكم من دياركم وإذ أخذنا ميثاقكم لا تسبقون دماءكم ولا تخرجون ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارا وإن يأتوكم أسارا تفادوهم وهو محرم عليكم إخراجهم ۖ أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك إلا خزي فما جزاء من يفعل ذلك منكم إلا إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله لا تعبدون إلا الله وبالوالدين إحساناً وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون لك الحمد يا ربنا كما ينبغي بجلال وجهك وعظيم سلطانك وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọ̀pọ̀ ní fọ́lọ́mọ̀ bá tó síwá ní mùsùlùmí kátọrọ àlèkún ìkẹlọ́n àti gẹ́rẹ̀ fún ànàbí sallallahu alaihi wasallam ẹ̀ntọ́lọ́run láti máa jẹ́kẹ̀ẹ́ fún gbogbo wa ọlọ́run lọ́jọ́ kan oṣù rẹ ìran tó ọ̀ràn ànábì sí wa dákun jẹ́ ọjọ́ ìkẹ́fẹ́ mi àtẹ̀yìn síjú àánú rẹ wò wá sọ wa ń bi kọjá wípé ń tá a máa sọ ìyá ọmọ yàtọ̀ sókè tá a máa ṣe sọ wa ń bi kọjá pé ń tá a máa ṣe náà ìyá ọmọ yàtọ̀ sókè tá a máa sọ bá ń sàlékún kí ànábì àtàwọn alẹ́ rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ jẹ́ àná wa ní tọ́kẹ̀ kúrọ́bì sallallahu alaihi wasallam lọ́jọ́ tí yóò lè fún gbara rẹ̀ lẹ̀ tí yóò lè fọmọ gbara rẹ̀ lẹ̀ téèyàn ò lè kún gbára ẹ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala múlájà kan oṣù rẹ á jẹ́ àmú má jẹ́ kó ẹnì kọ̀ọ̀kan wọ́n di bẹ̀ dọ̀tà àwọn ọlọ́run bá síjú àná rẹ̀ wọ́n o àtúkọ̀ sọ̀rọ̀ àbẹ̀ ọ́ ìjọba kọ̀ọ̀kan wá fi ilẹ̀ ta fi wá gbọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala mọ́sá àbánigbọ́jú bá a ṣe ń fẹ́ lọ jẹ́ àtọ́sórí ìyọ̀nù rẹ̀ lò wá fún ìyọ̀nù rẹ̀ má lò wá fún ìbínú rẹ̀ la hawla wala quwwata illa billahi al-aliyyil ní ìjẹjọ́ àbá ọ̀rọ̀ bọ̀ lórí àyà tí alọ́sọ̀tara fi ń bẹ̀mí àtẹ̀yìn sọ̀rọ̀ wípé a'udhu billahi minash shaitani rajim وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين الله سبحانه وتعالى àwọn àsọtẹ́lẹ̀ tó sọ fún àbáni Israel tí wọ́n tẹ̀lé tí pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n gbé sọ lọ́pàá sọ̀tàlá yìí nínú wọn tí wọ́n padà tí a fi dẹni tọ́nà wọn bá ń bínú pa àwa náà wípé àsọtẹ́lẹ̀ tó ń sọ fún wọn yìí nìkan tó ń sí wa wípé ẹ gbọ́dọ̀ sí nǹkan lẹ́yìn òun ẹ máa ṣe dáadáa sí wọn àwọn òbí méjèèjì ọ̀dọ̀ wọ̀nyí bákan náà àti àwọn wo ni alásùnmọ́ wa ibi ni à ń tá a fi sọ wípé a sọ ní ìjẹjọ nípa ìyàtá àwọn ìyàtá máa. àwọn ọmọ òrukàn níbo ni lọ́gbọ́wá ti mú kí n náà fọ̀mù yẹtìmù níbo kí ni asilu vẹ́ẹ̀bù níbo ni a ti mú asàlàyé rẹ̀ níjẹjọ bákan náà kí ni ìtumọ̀ tí lọ́gbọ́wá máa ń fún yẹtìmù asàlàyé rẹ̀ ṣùgbọ́n kátó bẹ̀rẹ̀ níbi tá a fi sí níjẹjọ kútùbà tẹ̀sírì náà papọ̀ má ti jẹjọ yẹn náà lórí pé alẹ́ nìkan dojú ọ̀rọ̀ kan sàsálàm ni pé wà á ń tà khayru lil makfulin tí wọ́n bá ní wọ́n gbá àyàntọ̀ láyé tọ́wọ́ ayé ààrẹ ìwọ lọ̀gẹ́ tí wọ́n gbàtọ̀ tọ́yà ààrẹ ìwọ tún lọ lórí wọn tọ́lọ́pù sàsálàm aṣọ wípé téèyàn bá wà ṣáájú kó tó bàlágà tí bàbá rẹ̀ bẹ́ẹ̀ kú lọ́ba máa ń pè ní ẹ̀tí mu ṣùgbọ́n ká pé ṣáájú kó tó bàlágà bàbá rẹ̀ ń bẹ́ẹ̀ Mama rẹ̀ ló kú wọ́n máa ń pè ní mọ̀nkọ́tíù tàbí wọ́n pè ní àjíyù sùmọ́tọ́ ẹ pé yè tí bàlágà tí ètí ìtòjú bọ́ tí òfin níyà má àti bàbá wọ́n máa pè ní làpínú absalom salam méjèèjì yìí lọ́lọ́wọ́n bá kó pọ̀ fún ṣùgbọ́n àti àgbàwọ̀ yìí a ní ara wọn ó ní àwọn hawazin àwọn tí ó padà rí wípé wọ́n tó padà kò sọ́ọ̀sà salam sùmọ́sáájú ká tó máa tẹ̀wájú à ń sọ̀rọ̀ kan lọ ní ìjẹ jọ̀nà nípa ìsísàmùsẹ̀ ní Khaybar ìtọ́lọ̀ ń fọ́n sísàm ní Khaybar ọ̀fẹ́ pin àwọn tí a jẹ́ ara alẹ́ ẹ̀tẹ̀jẹ́ra súnmọ́ rẹ̀ ọwá ń pín kìíní à ń sọ̀rọ̀ nípa pé afsan fún Banu Hashim ti jáde banu al-muttalib igun ànàbí kọ wọ́n sàn fún banu hashim àti banu al-muttalib tafsiri ni ọgbà yìí farabalẹ̀ tí kankan bá ti fẹ́ dàrú bẹ́ẹ̀ ẹlẹ́tọ̀ àti dàbí padà kí n tún sọ ṣùgbọ́n ní jẹ́jọ́ tí mò ń sọ̀rọ̀ lọ mo dákọ abdulki mọ̀pẹ́ níbi riwaya yìí naam amsa salam kò fún àwọn kan ó fún àwọn kan a sọ yìí pé ìdá ìbí pọ̀ olórí ẹni tó da ìbí pọ̀ jù amsa salam ni lọ́fà ẹnikẹ́ni tó bá lóun mùsùlámù wọnú ẹbí àwọn tó ẹ jẹ́ pé ìgbà tó ti lóun mùsùlámù wọbẹ̀ lẹ́bí yẹn ti ń dàrú wàlá ìsìlámù kò ń wọbẹ̀ ẹ̀ńtọ́ ní pé ńgbà tẹ́sí yìí òun dárúgbà sí ṣòkòtò òun lòkè tonti bẹ́ẹ̀ náà kọ̀ wá sẹ́ni kankan tó wá sọ̀rọ̀ ẹ̀ dáadáa nù ẹbí látòkè délẹ̀ wàláyé rẹ ló ń tọ̀ mú wọnú ẹbí wọn tètè sábà mú ọbẹ̀ ah, bisabu tó gbà ẹ̀ gbọ́n tí wí ni ó lọ gbọ́n tí wà tí ló gbọ́n nù fámìlì àwọn òní sálámà sí ẹ̀ máa ìsáàmù ti mú bọ̀ nù o kò sẹ́ni mu wá dáàdì ẹ̀ lọ́kọ́ fún wèé tọba ní kí n máa ṣe fún ọ̀sẹ̀rájú àgbàjá iná fi síbi ìjẹun ní mọ́dí kẹfẹ́rì ṣé ní dáàdì kẹfẹ́rì náà nìyẹn ọ̀rọ̀ kí àdájọ́ ẹ̀mí ọ̀mọ̀ àdájọ́ ẹ̀mí ẹ̀ ẹ̀dì ẹ̀dì gbé nìyẹn bóòlù fẹ́ sábòrò dádì rẹ̀ bóòlù fẹ́ sábòrò mọ́mí rẹ̀ àwa fẹ́ sọ nípa hamsa sallam àti bó ṣe da ìgbè pọ̀ banu hashim ibrahim ti jáde banu muttalib wọn èé ṣe hamsa sallam ọlọ́run wá ní ntí bá ti fún wa nàbí tọ́jú ẹ̀pìn tiẹ̀ one over five nínú tẹ́ ẹ bá ti kọ́ bọ̀ lógun máa ná ń bẹ̀ máa fún àwọn fámìlì rẹ alásùnmọ́ rẹ ani kura lórí wọn afa lórí wọn fámìlì sukuu sàlám ọwọ́ kílíà rẹ gangan fúnra rẹ pẹ̀lú déédé àti dáadáa tí ń bẹ̀rẹ̀ àná sọ̀rọ̀ sọ́lá kí lè wà lórí eléyìí جاء في الصحيح عند ابن بخاري تعالى قال الإمام البخاري رحمه وإياه حدثنا عبد الله ابن يوسف قال حدثنا الليث عن عقيل ابن الشهاب عن المسيب عن عامر ابن عبد الله بن الزبير لا استغفر الله عن جبير بن مطعم سند الله كسي قال بقرنا وإياه حدثنا عبد الله بن يوسف قال حدثنا الليث عن عقيل عن ابن شهاب عن عقيل عن ابن شهاب عن ابن مسيب عن جبير بن مطعم قال خرجت أنا وعثمان بن عفان إلى رسول الله صلى الله عليه وسلم فقلنا يا رسول الله أعطيت بني المطلب وتركتنا ونحن وهم ونحن منك بمنزلة واحدة فقال رسول الله صلى الله عليه وسلم بنو المطلب وبنو هاشم شيء واحد إمام بخاري wọ́n ní àfa àwọn tí ń jẹ́ Abdullahi ibn Yusuf àwọn ni wọ́n ń sọ àdéhìí fáwọn pé káwọn kọ́lẹ̀ àfa àwọn yẹn náà wọ́n gbà látọ̀dọ̀ àfa àwọn tí ń jẹ́ Al-Layth Al-Layth gbà látọ̀dọ̀ àfa rẹ̀ tí ń jẹ́ Uqayl Uqayl gbà látọ̀dọ̀ àfa rẹ̀ tí ń jẹ́ Ibn Shihab Ibn Shihab gbà látọ̀dọ̀ àfa rẹ̀ tí ń jẹ́ Ibn Musayyab Ibn Musayyab onítàbí tó ń rí ẹrí ẹrá nàbí òun wá gbà látọ̀dọ̀ Jubair Ibn Mut'im tó ń jẹ́ sọ̀hábí yìí wípé èmi àti Usman bin Affan Jubair ibn Mut'im olùwà àti Usman bin Affan àwọn jáde ní njọ́ kan àwọn rúṣà sálám nítorí pé ntọ́lọ́ ń fa nàbí nìkọ́ ibà pátá nàbí ń pín ó pín àwọn ìdílé Banu al-Muttalib ó fi Banu Hashim lẹ̀ àwọn méjèèjì wádìí pàṣẹ sàlám àtọ́yìntà Banu al-Muttalib inú bànú hashim gan wọ gangan ti jáde ṣùgbọ́n bànú al ó fún wọn ó sì fún àwa wà hún wà nánú mi nkà bí mẹ́nsìlá tó wá ìdá àwa sì rè àti àwọn bani al-Muttalib àti bani Hashim nǹkan kan náà jọ gbogbo aládọ́dọ̀ rẹ ọ̀rọ̀ yìí kò ní tí ì kílẹ̀ àtọ́ bá padà sí pínlẹ̀ amsasan dama sọ pa nasabu rẹ afẹ́ ma ìrẹ bára bí sitan ama pè ní Muhammad ibn Abdullah Abdullah yìí tọ́jú bàbá sàlám ta ló ni Abdul Muttalib. naam abdulmutalibi ó kọ tiẹ̀ gangan kọ ni abdulmutalibi èyí tó gba ìtìyàn fi ń pè jù nù ṣẹ́yìnbà ló kọ rẹ̀ ha hashim hashimu yìí baba kẹrin sàṣàṣàlám baba kẹta hashimu yìí náà lọ gba ìtìyàn fi ń pẹ́ ní ní anagijẹ rẹ̀ ní hashimu gangan kọ rẹ̀ amuru ló kọ rẹ̀ ibnu abdulmanaf ọmọ abdulmanaf abdulmanaf náà wọ́n máa ń pọ̀ náà bẹ́ẹ̀ ni ó kọ ẹ̀ gangan kọ́ al-Mughira ibn Qusayyi ìlọ́kọ̀ tó náà àwọn bọ̀ tí wọ́n bá ní abdulmanaf bàbá kẹrin ọdún sàsàlám bàbá kẹrin torí abdulmanaf ló bí hashim hashim ló bí abdulmuttalib tí ń jẹ́ shayba abdulmuttalib ló bí abdullahi tó jẹ́ bàbá anu sàsàlám ṣùgbọ́n abdulmanaf bàbá kẹrin ìyàwó méjì kan bẹ́ẹ̀ nù àyàwó rẹ̀ abdulmanafi gangan táà pé àdùmọ̀gbọ́n bùn kùsọ́ ẹ̀ eh, eh, kùsọ́ yìí ọ̀kan bẹ́ẹ̀ nù àyàwó rẹ̀ ó bímọ mẹ́ta fún ìkan bẹ́ẹ̀ tó bímọ kan fún ẹni tó bímọ mẹ́ta wọ́n ń pè ní atika bintu murọ olóbi hashim fún abdulmanaf olóbi almutalib fún abdulmanaf olóbi abdulshams fún abdulmanaf ṣùgbọ́n tó wá níyàwó mi àbùmọ́tì níyàwó mi wọ́n ń pè ní wákìdà bíntu àdìyí wákìdà bíntu àdìyí ọwọ́ bí ọmọ kan fún abdulmanafi òun dẹ́nà ọ̀fàlì tá a bá pa ọmọ mẹ́rẹ̀ẹ̀rin pọ̀ ní ìsìn àánì mẹ́ta wọ́n jọ ọmọ ìyá wọ́n jọ ọmọ bàbá ẹyọ kan nù wọn wọ́n jọ jí ọmọ bàbá ìyóò ṣe kí ni o ọ̀pá wọ́pọ̀ nígbà táwọn ibo làrá bí wọ́n á bì lọ́n tì sí nínú ọmọ mẹ́rẹ̀ẹ̀rin. Eh? onígun mẹ́ta ta wá ní ti bàbá rẹ̀ kẹta nínú onígun mẹ́ta òní Hashim eh? kò clear ṣé n tó kọ ọlọ́yọ̀ ọlọ́yọ̀ ó clear ni. ní àná sàṣẹ́lá bọ́ yọ̀ǹda kọ́ máa fún àkọ́rọ́ bá rẹ̀ àwọn fámìlì rẹ̀. anabi wàá fún bànú ashim sẹ́nu kò yóò fún ahán tiẹ̀ gángan nu igun rẹ̀ nu ọ wàá fún alimutọ́lib tó tún jẹ́ gun ẹ̀ kejì kọ̀ wàá fún abu shams igun ẹ̀ sí kẹta ni kò àti ẹ̀gbọ́n náufal tá a lè pé ọmọ bàbá jọ ní ohun àti bàbá bàbá ànàbí ìjọ ṣe fún ìsọmọ ìyá kan náà kí ló wá fà á tí ju bẹ́rù ibn mut'im ti fi ń jà fún àwọn tánàbí òfin Usman bin Affan kí ló fà tó náà fi ń jà fọ́tọ̀sá òfin nítorí wípé igun Abdushams ó ní Usman bin Affan ti jáde àrọ́mọdọ́mọdọ́mọ Naufal ó ní Jubair ibn Mut'im òun wá rẹpísẹ́ǹtì Bani Naufal Usman bin Affan ó wá rẹpísẹ́ǹtì kíni o Bani abdulshams nínú ìwáyà mi wọ́n ní ya Rasulullah. هؤلاء بنو هاشم لا ننكر فضلهم للموضع الذي وضعك الله منهم àwọn bànú hashim tó fún yìí wàláyà àkórìíra wọn o torí a mà pé ọlọ́run gbọ́lá fún ẹjọ́ á lọ sínú ogun olókùn ti fọ̀ jáde. fama ikhwanina bani al-Muttalib àtọ́ ìtàhùn wọ́tàrọ̀ kìtànà kí wá ní àwọn bànú àlùmọ̀tẹ́bì fi sórí táwọn òfi sórí ọwá fún àwọn òògùn àwa amsa wa ni banu alimọtọli wa banu hashim sheikun wahidun banu alimọtọli banu alimọtọli àti banu hashim nkankan náà jọ ni wọn kí ló ń sọ sọ́dọ̀ bí sọ pé nkankan náà jọ ni wọn nígbà wàhálà dé ní maka tasa bẹ̀rẹ̀ sí sọ pé ntọ́lọ́ ní ẹsẹ̀ nkankan ni wọ́n gbógun tasa sara wọn ni wọ́n yá ẹ ẹ ẹ fún ní house arrest òun àti àwọn bànú hashimu rẹ̀ bí wọ́n ṣe kó wọn sínú kòtò tí wọ́n kọ́ ẹ sí àwọn bànú alimutọ́lì wọ́n wá yẹ níjọ́ náà lọ́n pé ìtẹ́ ẹ bá lè fojú bànú hashimu rí iná ni ẹ fojú àwọn náà rí àwọn náà máa kó bẹ̀ wọn ò sì dá sí tiẹ̀ bànú abdul shams àti bànú naufal àwọn rúùsì níjọ́ náà lọ́n wọ́n ní kálukú mẹ́jẹ o bá tiẹ̀ gẹ́rẹ́ kankan náà ó kálukú rẹ o gbọ́dọ̀ ntìyàwó àwọn àbí wa ni a banu al-muttalib tẹ́ ń wò yẹ ṣáàrọ̀ kúnà fi jàhílíyà wá fil islam wọ́n ò fi alẹ́ ń gbà kọ̀ọ̀kan nígbà tó náà ti ìsọ́ àdó jìṣẹ́ wà lẹ́wọ̀n tó ti à nígbà tó àdó jìṣẹ́ tán wọ́n tún dúró tì wá dẹ̀mọ́ ẹ̀jọ̀ dáadáa tánà bí ìṣe padà yìí ṣe bí oore tí kékeré ṣe fún ní nsàn. ooo ah, ọ̀rọ̀ yìí ò clear. ò clear. Naam. Ṣé clear? Ẹ máa wo èèmọ̀ yẹn nípa pé kọ̀rọ̀ọ̀bà ìjọ tán súnsúnmọ́ rẹ̀ láàrin àwọn sọ̀hábà yẹn ní agbára musu sasa salam sọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn abdulmutalib táǹpẹ́ ní ṣẹ́yìnbá tó bí bàbá Nabi, salawatullahi wa salamu alayhi ọmọkùnrin tó ní mẹ́wàá ni àmọ́bù sọ̀rọ̀ sàlám àwọn tí ó jẹ́ ẹ̀gbọ́n tàbábúrò lọ́kùnrin fún wa sàlám wọ́n jẹ́ mẹ́wàá tá a bá sábà ànàbí wọn jẹ́ bọ́kànlá a ní ọmọkùnrin mọ́kànlá lọ́tara tani jáde o Shaiba tí ń jẹ́ Abdulmutalib bàbá bàbá nsàsálàm mẹ́fà nínú àwọn ẹ̀gbọ́n tàbábúrò bàbá nsàsálàm àwọn ní ti kú kánàbí ò tó di ànàbí mẹ́rin lọ́ba níbi làyé kí n tó wí. Al-Mutalib sẹ́ tá a bá yọ bàbá nsàsálàm mẹ́wàá náà tó kù táwọn ẹbí ọmọ sọ pé àmọ́mù mi rè àwọn ẹ̀gbọ́n bàbá mi tàbábúrò bàbá mi lọ́kùnrin àwọn rè wọ́n jẹ́ one to kiri o tẹ́ẹ̀nì mélòó olọ́ba sàlámù mẹ́rin barakallahu fiki mélòó ni bàbá sàlámù mẹ́fà ẹ wá wé mọ́lọ́ nínú àwọn mẹ́rin tọ́wọ́ bá sàlámù méjì gbà sàlámù méjì ọgbà sàlámù alẹ́ abbas Eh, hamza ọgbà sàlámù ala abbas ọgbà sàlámù abu jali ọgbà sàlámù eh, eh, abu talib náà ọgbà sàlámù ṣùgbọ́n àwọn kèfèrí méjì inú wọn yìí ìkan wá lé mọ́tò sàlámù ìkan wá jí aláàánú fànàbí tẹ̀ jáde láyé ó ní abu talib kí sì lọ́fà abu talibu àti abdullahi tìyá nàbí bàbá kan náà ìyá kan náà ní àjọ jẹ lọ́dọ̀ kí ni o abdulmutalib iná fà á tó fi jẹ́ pé òun lọ padà tọ́jú ọ̀sán sálàm tá a bá tó ní ìbí ìbí sẹ́mi pé tó ń kàn wá jura wa lọ. ṣùgbọ́n nígbà tó wọ́n máa bímọ abúbálíbù yẹn nígbà tí wọ́n máa bímọ àkọ́bí rẹ̀ àtànàbí òní ẹjọ́ jẹ́ tíríbù irọ jamu rẹ máa wá ní àtìrọ́ọ̀bù lọ́lọ́sọ́nà àkọ́ni wákà wá ibà àwọn obìnrin ẹlẹ́jọ́ kẹ́tẹ́ ń bẹ̀rẹ̀ àtìrọ́ọ̀bá wọn àdúrà wọn lọ. kò clear tí àbú tó fẹ́ wá gbogbo ọmọ rẹ̀ kọ̀ọ̀kan ọdún mẹ́wàá ni máa ń filẹ̀ láàrin wọn nígbà tí ọba kọ̀kọ́ ó bí àkílù ọdẹ yìí ọdún mẹ́wàá tó bí yàn ó bí tá a bá ní àkílù rẹ̀ tọ́jà kọ̀bí rẹ̀ wọ́n ti ọdún mẹ́wàá bí lọ́wọ́ ọdún nígbà tí ó padà bí kẹrin ó padà wà bí ali ibn abi talib ọmọ náà sáà ti ju ali lọ ìlọ́kà tó jẹ́ pé ó kú ọdún mẹ́wàá sáré bí ọ̀dà nàbí òní ẹbí ali ó kú ọdún márùn sáré bí ọ̀dà nàbí lẹ́bi àwa fatima ọmọ náà láàrin ali àti ìyàwó fatima ṣe ń tó bọ. tọ́líbù jẹ wọn pa ń kẹfì abáàsù la ilaha illallah wàláhi wàláhi òjìṣẹ́ rẹ̀ sàlám. bóò ni alẹ́ abáàsù tó sàmì sẹ́jọ́ máa ń ṣe bíi bàbá àti kiri o bàbá tọmọ bàbá tọmọ ẹ wá máa wè mọ́ ọ náà ṣé màá pàwọn àgbà àjọ ẹnìkan bẹ tó sọ mi tímọ́tímọ́ bàbá àti tiẹ̀ bàbá rẹ̀ ní àbúrò kan tó jẹ́ pé fọ́ọ̀tì yìí àti bàbá rẹ̀ ti dàbúrò wọn lọ ọmọ yẹn ọba ti jọ níyẹn fọtí náà fi jùlọ ṣe ẹjẹ fi fọtí ju ẹ jùlọ kè tí wọn á sọ ìlàbí kéyìn màmá bàbá ọ̀rẹ́ mi. ooo kò kí àṣẹ ẹ wá wà ní Abbas ọdún náà fisa jàdàbí lọ ọdún méjì ọdún mélòó búra ní sinimá bá ṣe nítorí wípé ẹ̀gbọ́n bàbá rẹ̀ ni àbí àbí àbúrò dé fún àwọn àsálàm ṣùgbọ́n bàbá kẹ̀kẹ́ náà lọ́dọ̀ bí òun àti bàbá sọ̀rọ̀ àsálàm ànábì wa gbé sípò pé bàbá lòun náà kìí ṣe pọ̀ ọjọ́ orí làwọn àgbàlagbà fi máa ń sọ nílẹ̀ Yorùbá wípé a nì sáwo làákàyè rẹ torí ẹnu ẹnìkan ọ̀gbá kó pe ẹni ó jogún ìyá rẹ̀ gbọ́dà wọ́n ní ẹni ó jogún ìyá ẹni ó kú òní gbọ́dà pé ta ah, ah, ní lọ́la ìwà ní ọ̀bàrà búlí ọ̀ mẹ́ta sọ fún ọ o ó ní buraburi ẹ bẹ́ẹ̀ ní ẹ̀dógún mọ́ ẹ buraburi káfíńtà ni ó ní ẹ̀dógún mọ́ mi sẹ́ àwọn àgbàlagbà wà farabalẹ̀ pé ah, kìíní yìí ponú kìíní yìí ó ponú ẹni ó ẹni ó dógún yẹn ní kò ń kiri sẹ́ ẹ wá máa wè máa o tí èèyàn bá wá lọ rẹ̀ ní ẹnìkan tó jẹ́ pé bàbá èèyàn ó àti bàbá èèyàn oní àjọ jẹ́ ọmọ bàbá ṣùgbọ́n èèyàn tó wá jùlọ ipò kí ló wà síyàn ipò bàbá ni o níbi àwọn àṣesí kan nítorí wípé ọ̀nà tí bàbá mi gbà wà ni bàbá rẹ̀ gbà wà lọ́nà gbà wà jamaa ntọ́ ọba lọ gbanú ẹ̀ sísẹ́ tó fi wá bọ́ sọ ntẹ́ ń pè lọ́mọlúwàbí kú ọlọ́run rẹ kì í ṣe mọ́jú àrùn sàṣẹ́lẹ̀. ẹ wá máa wẹ̀ mà alẹ́ àbáṣù yìí ọ wà nù àtó gbé àdá wàá pàdé ànàbí ní badiri kẹfẹ́rí ni ìdí ní mùsùlùmí àkílù oní àdìrẹ pẹ̀lú wọn jẹ́ náà lọ ṣùgbọ́n ẹ̀ mà àwọn mùsùlùmí ọ wà nù àwọn ẹrú tí wọn kó ní badiri ọba ní ẹsẹ jẹjẹ ẹ mọ wọn lọ Madina ọdà ẹ Madina ló kúrò ayé nana ọdà mo lè rárá mi padà kílẹ̀ fẹ́ gbà wọn làwọn gbà nǹkan báyìí Abbas wà fún ẹ bó ṣe wá ń pẹ̀yìn ìdá kí ni àkìlù ọ̀jẹ̀ sí ọmọ bùọ̀dá rẹ̀ àkìlù sẹ ọmọ tani ọ̀jẹ̀ sí àlẹ Abbas ọkà pẹ̀yìndà bẹ́ẹ̀ ni ah orí tó kù mo ní kí ló dé ó ní eléyìí náà èrò lẹ́tà fún padà ó ní kí n jẹ́ ń bí jẹ́ òní ẹ̀dùn nílẹ̀ ìyìn ní ikú òmí àgbà tí n bá tó rẹ̀ eléyìí náà mà olótúwára àkín náà padà ọwọ́ mú lọ mọ́ta kò pé àṣẹ nàám ẹ wá wo àkínú òǹdé mọ́ta padà gbogbo dúkìá tó yẹ tó kan bàbá ànàbí yìí abutali bu pasọdọ kuma titi tọjọ sasalam o ko fo ko se kankan abutali bi a akili lọ wa bọ bẹ akili bata o bodu kiam ilẹ̀ ni ilé ni kankani nígbà wa di fati Mákà tọlọ fẹ́ gbaba ka fa sasalam anabi wa wọ Mákà padà jọna lọn usama wa bile ka sasalam hayi na tẹnzili kọdan a tẹnzili bi manzili ka bi Mákà anabi bọlọ o desi lọ la tọ a ba di Mákà sele baba rẹ̀ pilẹ̀ tiɲɛ pin se lo desi a bi bo anabi ni ẹẹ ilé wo mọ ewo la kí ìlú sẹ́kù ó ti ta gbogbo ẹ̀ tán ànàbí sì ní abúlé àti ìdọ̀gbọ ẹ̀ padà jọ́nà lọ ó tún wo ti bì. táìpì bá yarí kó wọ́n gba àwọn nǹkan yìí padà ta ni ẹni táwọn èèyàn mọ̀ pàpà kú. àkìlù ajẹ́ pé ẹ̀rí nù pé ilẹ̀ mẹ́kà ẹni ọba jogún ẹ̀ lè ta olóni torí apákan àfa àsọ pé kú òjẹ́ pé lè ọ̀nà tó lò fún gbogbo wa ni ẹ gbọ́dọ̀ tilẹ̀kùn bẹ̀ ìwọ́n tó ọba kọ́lé bẹ́ẹ̀ o ọmọ ìfọkọ́rọ́sẹ́nu rẹ̀ apákan àfa àsọ báwọn wèé eh, eh, eh, ní wèé máa pé èmi rè tó bá sílẹ̀ haramu ṣùgbọ́n àdìyí kì í já wípé ẹni ọba jogún nǹkan kan bẹ̀ àbọ̀bára kan ló ní nǹkan rẹ̀ o ó ṣe kí mi. ìjẹ́ haramu ọlọ́run huruma tó ní kí ni huruma yóò bá ọwọ́ ọwọ́ ọwọ́ tó ní má pààyàn bẹ́ẹ̀ má sádà bẹ́ẹ̀ òkè níta tọ́bẹ̀ sáwọ̀ haramu bí yóò ṣe máa wòlé sí ìbò òde mbẹ báwo gbọdọ̀ lé ṣùgbọ́n ọ̀daràn tó bá wọbẹ̀ sáà lè fi sísẹ́mù fúnlẹ̀ mọ́ bí ká mẹ́jọ ní ọdọ́ náà bí ọba wa ìtìláfẹ́ lọ́dọ̀ àwọn afáàlù ilé kàfàrà ní indirect indirect alakulli kíni àkìlù kíni àkìlù jẹ́ sí Al-Abbas ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ọ̀rọ̀ àbí ọ̀rọ̀ padà ọ̀rọ̀ padà Al-Abbas ẹtú wọn náà gbantiya rẹ bi dọ́là wà hùwà sọ̀gírùn wọ́n bá wà tìgbà kéke jamaa tí wọ́n bá ní nǹkan kan bẹ̀ tí ń di àjà ọ̀dọ̀ yìí nìkan kọ́ wà o ìbẹ̀rẹ̀ ọ̀dọ̀ wa náà o. ìyá rẹ̀ ọjọ́ ìyàwó ta ni o alimọ̀tọ́lì ọjọ́ ìyàwó alimọ̀tọ́lì ọwọ́ jẹ́ ìyàwó fún kíni o fún ìyá bàbá ànàbí kò clear obìnrin wa lérí pé ìrìn ọlọ́run bá mi tó o bẹ́ẹ̀ dá ọmọ mi àlàbàpà ti ń bá rí sa axel bayita alhariro aṣọ àrí àlàrí àríri ń sì lọ rèé fi èyí lọ ti bo kàbá ẹnì kan ò sì dẹ̀rú ẹ̀wò rí sẹ́fẹ̀ ilé ọlọ́ni kàbá ṣùgbọ́n kálukú apadà pariwo fún wa jàmáà sẹ́ni bí tá a bá ti ṣiṣẹ́ gbé ibẹ̀ lọ́rọ́ wa ò ti tó ẹni àdúgbò tí mọ́sálásí ibẹ̀ bá ti da mùsùlùmí bí ọ̀dà torí agbára tàbí fún àtúrẹ̀ ẹ̀dùn mọ́sálásí lọ́rọ̀ wa ti dàrú o mọ́sálásí ló ti dàrú kótó kan náà lé ẹni tí ń bá ní sọ̀rọ̀ sásìkò olùsè rí nígbà bó ń borí mi bá rí tí ń polówó ẹbọ tí ń polówó oògùn òkà àtajà lórí mi bá rí ìwà ń bá túbà lọ babaláwo ń kọjá lọ ń tiẹ̀ tó ń gbẹbọ ìwà ń pọ̀fọ̀ lọ kó ṣe mistake mistake lọ ọwọ́ sọ̀ fún túbà ìgbẹ́ lọ́dọ̀dọ̀dọ̀ dákẹ́ ìfẹ́ kọlọ́run mi là wà ní táìmù yẹn ó ṣe mistake ọ̀sẹ̀ gbèsògbò ni kèésì ìsẹ̀yìnlẹ̀ mẹ́ta ló kó lọ méje ni mẹ́ta ń bẹ funfun méjì ń bẹ dúdú méjì yòókù pupa. àwọn ìjọba àwọn mọ́sáàsì máa ń wura lójú pé ṣéwó ọ̀rẹ́ ló pè ọ̀ọ́ tó padà sí mi bá tó padà sí mi jùbà. ìmáàmù wá di kọ̀mùsù ẹ̀ńtẹ́yìn pé màmù ọwọ́ di dictionary fọ́fọ́ tọ́fà bá dàrú ó ní àà pẹ̀lú ògbọ́n àbọ̀ sọ̀rọ̀ kù fún ọ ẹjọ́ kí ló fẹ́ bóde ń bẹ̀ naam ani Ibrahim sẹ bó ṣe alisatu asara bó ṣe kọ́ka àbátan ọwọ́ akọ́bìkà gbódógbó báyìí wọ́n ṣe ní ilé sọ́ọ̀fẹ́ sórí ire máa tọ́jú ilé ọlọ́run wọ́n ṣe ní asọ̀dúkùn kàírí bọ́ọ̀sì ọrẹ fẹ́fẹ́ kúlẹ̀ ọlọ́run sí tọ́wá ń sọ̀kun rẹ̀ sálí alìkìámà táwọn bá ti ayé kó lé nǹkan ẹlòmíín nu obìnrin lè tú ẹ̀rìn díẹ̀ yọ sọ bẹ́ẹ̀ ẹlòmíín lè tú yọ òkà rẹ̀ yọ sọ bẹ́ẹ̀ ẹlòmíín lè tó ẹlòmíín fowó bẹ́ẹ̀ tó bá wá dìrọ̀lẹ́ àwọn sádà náà wà kó wọ́n kò èyí tó bá jẹ́ bíi góòlù wọ́n tà èyí tó bá jẹ́ owó mbẹ̀ wọ́n pẹ́ lónìí o kàbá ní hundred thousand lọ́wọ́ lápẹ̀rẹ̀ lápẹ̀rẹ̀ ní ìbọn ti sẹ́ni o kó di pé ọ̀ nù án kùrẹ́ṣì tipẹ́tipẹ́ngbàdàn olówó alọ́rẹ̀ jí kí ní ìwúlò ló ṣe kí ni o ṣe ìgbàjọ́lẹ̀ mi olórí rẹ̀ láìkì òsásùn mọ́ ó tó òbí láìkì wọn náà wọ́n ló lè jọkọ̀ wọn lọ síbẹ̀ ni ọlọ́run ní ẹsẹ̀ kó lè jọkọ̀ òsásùn ọ̀dà ilé ìta ni wọ́n ti wá jalè ilé dání ibi bọ́lọ̀ ń bá ṣe kádàrú orí ibú ẹnì kọ̀ọ̀kan ni ó ṣe sọ̀rìn àjò rẹ̀ ṣẹ́ńtà àlọ́ rẹ̀ jáde ní Kaaba sọ́jọ́ ẹ̀tọ́ rẹ̀ jáde ní first bank ní Nàìjíríà mi ó lè sì jọ ní àbíkí jọ ní ó lè jẹ olórí ibú olórí ibú lọ ọlọ́gbẹ́jà sí àgbẹ̀mẹ̀sà lónìí wọ́n rájà kó o sọ rẹ o láyé rẹ̀ kàlọ́ ìyá ìwà onkaluku máa ń lérí bá ń pè ọ náà wípé aṣọ tí kààbọ̀ ọwọ́ àríyìn mi sì lọ rà ntọ́wọ́jú nu aṣọ ńgbà náà ọ̀pẹ rẹ̀ lọ́wọ́ bá sì tẹ̀kẹ́ orí àwọn àbá aṣọ ọwọ́ àlọ́ rèé da aṣọ àlàárí bòkínì bo kààbà ó ńlá kó bẹ̀rẹ̀ láyé tí wọ́n bá ní kààbà yìí aṣọ àlàárí ti wà lára ẹ̀rí ìyá àbá aṣọ olóògbé kọlọ́rọ̀ àwọn bọ̀ padà nípa ìmọ̀ kọ̀rọ̀ báyìí anabi sallallahu alayhi wa sallam allah subhanahu wa ta'ala tó fi sìnrán ó ń jẹ́ ká nàbí ọmọ sí àwọn ìṣesí kan tọ́jà yìí pé ìṣesí tí wọ́n bá ti bá ìdàkejì ẹ̀ lára èèyàn kọ́dà kọ́sọ́ kókó àgbogbo àwọn sàmì sórí tán kò sì ní láti yọrí bí ànàbí ntɔfɛ sumare, rɛ yɔ maa ni jɛnɛsi rɛ jamaa sɛnɛ jaban sɔn ko tan sɔn yi taa bawa masasi alima fima ni ara wa mi o jamani lɔhɔkɔrɔ lɔhɔkɔrɔ nígbà tí mo kọ́ ẹni tí mo lẹ́gbẹ̀ẹ́ mi náà náwó ké mi náà wọ́n ta náwó ọwọ́ yẹn mu ṣùgbọ́n bó o láàrin àwa àti Allah subhanahu wa ta'ala tá a padà di kọ́rọ̀ àfa àsúná òun náà tó mọ̀tàlá ìsì jáládì wọn náà náà inṣàlá á ṣètò àdúrà fún lórí ẹ lànà àdúrà kan bẹ tí àdúrà wo ló ṣètò fún júwe rẹ̀ sí dáná bíbá sọ lórí nǹkan tó bá wà àfa àṣẹ kí náà ó tún ní fún wọn ló lè tó àdúrà la hawla wala quwwata illa billah àwa ń bọ̀ nípa ìsúnmọ́ tó ní agbára yìí wọ́n èé sì lò àní ìbí èèmọ̀ ni alùsùrọ̀ sálàm sọ wípé man kadaba alayya muta'ammida ẹ̀ ń bá màmá parọ́ mi ní àṣà sálàm falyatabawa maq'adahu minan nar àtàyè ni kò tí máa wáyé rẹ̀ lẹ́nu náà baba kan bá dé tiẹ̀ àwọn bàbá tiẹ̀ máa sọ yìí pé ọ̀rọ̀ ìsìláyẹ́lì ni kì í sọ̀rọ̀ ọ̀ma ọ̀rọ̀ ìmánì ni àwọn ọ̀rọ̀ àbákiri ìmánì kéwò lọ́mà ìmọ̀ àwọn olóyún tó fi ń pèyàn sínú ẹ̀sìn ìmánì ló fi ń pèyàn bàbá a sì gé fún ìgbéyàwó àtọ́lá ó ní ṣe okó dáa ṣùgbọ́n náà máa jẹ́ kára ọmọ ọ̀dọ́ máa ń wó ṣe ń bọ̀ náà bí ti sọ báwọn bí wọ́n ti wá ń sọ báwọn wá pé bàbá sí pé bàbá lè bá débi tẹ̀wé irọ́ lẹ̀ máa ń parọ́ sàsàràm bàbá ni ah àfa aládìí ṣe ẹgbẹ́ lóyún lọ́wọ́ ìyàtọ̀ ń bẹ láàrin kéèyàn ọ̀parọ́ máyàn àti kéèyàn ọ̀parọ́ fún yàn o. kí ni jùmọ̀ rẹ́lẹ́ ó lé mi ọ̀parọ́ má nàbí o mọ̀ ń parọ́ fún ànàbí kíjọ rẹ̀ ó lè kó ni o èmi náà nǹkan bí kankan pé tọpẹ́lẹ́ àbábóde lọ láàárọ̀ kó tó wọlé tẹ́lẹ̀ àbá ti mú ìpara báyìí tí fi ń pọ́ mẹ́ẹ̀ lórí gbogbo gágarun kọ̀ọ̀kan ládàá one million ni tó bá tó borí tó tún bọ́ apá bàbá irọ́ lẹ́mọ̀ pa èmi ò parọ́ mànà bí o mọ̀ ń parọ́ fún un àni mo fẹ́ káwọn èèyàn máa hẹ́ hà èmi àwọn èsì kìlẹ̀ bí ọ̀bà wọn nǹkan tí wọ́n wọn rọ̀ báwọn. ó ní àdìsí tẹ ìpìlẹ̀ nǹkan àfọ̀n síbi tẹ ìpìlẹ̀ sọ fún agan ni wípé ẹ ń bá parọ́ mànà bí múta àmìdá tọ́mà má parọ́ mà. ìjẹ́rìí wàyà mi ń bẹ tánàbí ti yọ múta àmìdá kú àwa wá fẹ́ lò kẹ́kẹ́ mi rí wáyà yẹn ńlọgbẹ̀wá débẹ̀ جاء في الصحيح إنما بخير الوحياء قال الإمام بخاري حدثنا أبو الوليد قال حدثنا شعبة عن جامع ابن شداد عن عامر ابن عبد الله ابن الزبير رضي الله تعالى عنه وارضاهما عن أبيه قال قلت للزبير إني لا أسمعك تحدث عن رسول الله صلى الله عليه وسلم كما يحدث فلان وفلان فقال أما أنا لم أفارقه ولكني سمعته يقول من كذب علي من كذب علي نعم فليتبوأ مقعده من النار أو يوم متعمدا هو عم بميو Imam Bukhari ni fáwọn tí ń jẹ́ Abdul Walid òun làwọn ń kọ àdéhìí lọ́dọ̀ wọn wọ́n ní àfọ àtàwọn náà ti ń jẹ́ ṣúrúbà Abdul Walid ní àfọ àwọn tí ń jẹ́ ṣúrúbà òun lọ sọ àdéhìí táwọn náà ṣúrúbà náà bàtà tọrọ àfọ Jami ibn Shaddad Jami Shaddadi òǹkéw lọ́dọ̀ amiru tó ń jẹ́ ọmọ abdullahi ibn zubair abdullahi ibn zubair ń sọ fún bàbá rẹ̀ wípé gbogbo sàbí tí ẹni máa káwọn èèyàn láti ìfì ẹyin etí ẹsọ kankan ti ẹ kankan ni bàbá rẹ̀ wọ́n ní abdullahi amẹ́kẹ́ ń sọ ìyá ń gbà ṣùgbọ́n tí mo ni wípé ń bá parọ́ mọ́ mi ọmọ mọ́ ni ó kọ̀ mọ́ mọ́ ọyọ̀ ṣùgbọ́n ìwà ìyà kan wà ń bẹ táwà níyì azubairu wa sọ fún ọmọ rẹ̀ wípé a yaabu nẹ́yìn kana bayni wa baynahu min al-qarabati war-rahmi ma alimta ntí wúyí wọn náà gẹ́lẹ́gẹ́lẹ́ nínú ìjẹ́ ìbí àti ìsúnmọ́ra ẹni pọ̀ ní fámìlì lọ́kùnlọ́sì ń bẹ láàrin èmi àtàwọn sàlám èyí tó wàá láyé ẹ ọmọ ìkíní ń sí ọ amatuhu ummi amatuhu ummi ẹ̀gbọ́n bàbá ànàbì lóbìnrin ṣébí nìyá ti tèmi ẹ̀gbọ́n ta ni o bàbá ànàbì lóbìnrin ó ní kí ni o ó ti tèmi wa zawjatu Khadija ìyàwó rẹ̀ ti jẹ́ Khadija yìí amati ẹ bá burú ìyá àtẹ̀mí tó ni ẹgbẹ́ gbọ́dọ̀ àgbẹ̀ rù rí o ẹgbẹ́ bàbá nàbí lóbìnrin tọ́jà pé àlùmọ̀tọ́lùpù lòbí àlùmọ̀tọ́lùpù lòbí òun ni ìyá tó bèèrè Zubairu wa zawjatuhu Khadija ìyàwó àbẹ̀bí ìjọ̀jẹ́ Khadija yìí amati ẹgbẹ́ mama mi ni. wa ummuhu amina bintu wahab ìyá tó sì bí anabi tí ń jẹ́ amina bàbá tó bí amina wọ́n ń pè ní wahab jadati bàbá ìyá bàbá mi hala bintu wahab hala ló kọ tiẹ̀ wahab tó bí hala yẹn tí hala sì jẹ́ ìyá bàbá mi ibùnẹ́ abdulmanaf ibnu zahra bàbá kankan náà tiẹ̀ ń pè ní abdulmanaf zaro olóbi wahaibu tó ń bí ìyá bàbá mi onáà tó bí wáhábù tó ń padà wá bí ìyá ti ànábì sọ̀rọ̀ àṣálàm ah bí òfin ya. ó yẹn wà kò rí. لا إله إلا الله لا إله إلا الله ẹjẹ bá nílẹ̀ kí wọ́n tuntun wí. wà ó mú ka indi sọ́ọ̀bù kó máa rẹ̀ ti jẹ́ àsìmáwù ó yàwó tèmi ti bẹ̀ ń lé mi. wà ó tù á àbúrò àbúrò rẹ̀ àbúrò rẹ̀ lóbìnrin. tàbábùrú tàbí àǹtí rẹ̀ lóbìnrin aisha mani endam omatu níyàwó lọ́dọ̀ sàlám tó ń ti bí gbogbo ẹ̀ sí awọ́nú ara wọn tó yìí ntí ń bà lẹ́nu tí ò dénú ọmọ nǹkan rẹ̀ ládùú ìsìnkú tí mo gbọ́ lẹ́nu rẹ̀ tó ń pe mọ́ǹkì àdábàrà láyíyá gbogbo ń bá ìparọ́ mímì ànábì ó parọ́ fún mi ní o ó parọ́ mọ́ mi ní o oníkẹ́sì mi ò lè kú ni o tọ́lọ̀ ń fún mi ó ti rọrọ̀ kọjá akẹ́ ẹ̀ bá ń fi rọ́kùn káwọn ò tó gbà ìtọ́lọ̀ ń fún mi ó ti rọrùn pọ̀ olóòtò láti sánmà kọjá pé kẹ́ẹ̀kú bá yọ kó ń bẹ̀ káwọn èèyàn tó bà èyí tí ò jẹ́ mi ọ̀káwọn èèyàn lábí ìfì mi pé nǹkan paramọ́sí ọlọ́ni o bá ní ẹ̀sìn dáa tó ìjọ tó sì bí ìlò ẹ̀sìn ojú ẹ̀sìn wọra wọn ṣe ń tó ń tọ́ sọ́sọ́ àbá ní ìdíyẹ. ọ̀nà mélòó lẹ́nu ìgbà kan sàṣàlámù àìmọye ọ̀nà ibi tá a fi tẹ̀síìrù tì sí ń jẹjọ ibẹ̀ lá parí ẹ̀sì lẹ́nì ṣùgbọ́n afẹ́fà kankan yọ á tún wá máa mà fúnra wọn Usman bin Affan ọ̀nà wo lọ́gbà tẹ́mẹ́sà sálám bàbá kẹrin rẹ̀ ọmọ àyọ́mọ ọmọ àyà ọmọ bàbá ó ní bàbá kẹrin tẹ́mẹ́sà sálám náà àmísà sáàmì sì fi ọdún méje ju Usman lọ mẹ́ẹ̀lẹ́ ìdú lọ ó fi mẹ́tàlá ju Umaru lọ mẹ́ẹ̀lẹ́ ju Umaru lọ ó sì fi méjì ju Abakiri lọ àti ju Abakiri lọ o ọmọ náà bí ṣe ọdún mélòó àbúrúdádọ Usman nǹkan Umaru nǹkan ẹ wá máa wo tí ẹ bá wá lẹ́nu kẹfẹ́ sẹ́yìn lẹ́sàn àti ẹ̀kọ́ tó kọ sàṣàlám Usman ó jèrè lábìsà sálám tó bá wá jèrè tí tàbí ọwọ́ àjẹpá bámbá yìí nígbà tí òfin wa kékeré tẹ́ ń gbé káàkiri ta ni ọba ní tọ́ nǹkan kan àwọn agbẹdọ́dọ̀ ìyá kan òun ni òfin gba ọmú ìyá o ọmọ tiẹ̀ tí wọ́n jọ tí ń gbé lọ́ngbà náà ṣé ẹ mọ̀ wípé ìyá wa tá à ń pè ní ṣùwáyé báyìí òun náà ní ọmọ kan tí ń pè ní màsúrù láìláìlá ẹ̀ tí bá gbọ́ mọ́tọ́ ọmọ tí bá ń tọ́ lọ́wọ́ wọ́n wà ní rúbíà fúlàánú bìlábánì wọ́n wà á fi wàrà ti sí ara ọmọ o jẹ̀mọ́ àmúlá kílíà rẹ̀ bí ibn láì tààlà wàrà tí ń bẹ láyà obìnrin lára àwọn oúnjẹ tí ń bẹ láyé tọ́jà pé ọmọ nàbí àdámọ́ ọ̀nàwọ́ sí tó píọ́dù òun náà ni wàrà yìí jẹ́ bàbá lónìí ni àbọ̀ ọmọ tó fẹ́ mu ọmọ tí wọ́n bí fún na ọkọ lónìí ni àbí ọmọ tí ọmọ mú bí ibn láì lọ́wọ́ kọ̀hár àáfọ̀ ńgbà bá ìní dámàsá ìlú lẹ́pẹ́ ẹlẹ́tọ̀ọ́ ẹni tíyàn bá mú bí rẹ̀ só ti dìé èèyàn àbí ó dìé èèyàn bẹ́ẹ̀ tó bá débẹ̀ á kílì àrẹ ọ̀rọ̀ ẹ̀sìn ni bí ibn láì lọ́wọ́ kọ̀hár insha allah rahman tá a bá ti sọ̀rọ̀ tá a bá ti mẹ́rin o ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ kí ni o pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀mí mọ́tàwá mọ́tàwá tó o bá fẹ́ pa lẹ́rìn járe gbọ́ fẹ́ pa lẹ́rìn fẹ́yẹ̀ pé omi ojú wọn bòde wà lẹ́wọ̀n wọn bà jẹ́ o tó o bá fẹ́ mú jáde lè lẹ́yìn lẹ́hàmì àti ẹ̀sọ́ wọlé lọ́dọ̀ náà wọ́n ti ẹ̀sọ́ kó mo lè sókún ní mọ̀jọ́ pàmílẹ̀kùn orí mi pé ẹ àkàtà àkàtà mọ̀kànlá gbogbo àwọn ohun bí ó dùn ẹkún náà ni àrírí àná ọlọ́ọ̀dún ọ̀rọ̀ lọ́wọ́ àwọn àti èdè ìyàwó rí ti èdè àná tí àwọn àgbà tọkọ mi tún agbẹnu fòrè báyìí wọn ti lájà àmàlà dúdú bóbi ní ṣe kẹsẹ̀ bọ́dọ̀ nìyẹn wọn ti lọ gẹ̀dá náà fọ́kọ ẹ̀ lọ́wọ́ ń wú pẹ́lẹ́ yóò fẹ́ mo nìyára mo di àgbàbá ilé mo máa tẹ́ ọ́ ẹ̀ ẹ̀ sọ̀rọ̀ fẹ́rẹ̀ àgá arábì sallallahu alaihi wasallam ọlọ́kùn yìí ṣùgbọ́n gbà tẹ̀ gbé Usmanu káàkiri à ń pẹ́ nìkẹ́ ní Abdullahi ibn Sa'ad ìyá ti tiẹ̀ ó ní wọ́n àrùn gba ọmú títẹ̀ pé pé wọ́n máa gbá àwọn obìnrin wọ́n máa tẹ́sí ọmọ kò lè bọ́ ọmú kò mẹ́ ẹ wá wà bílẹ̀bùnú sáàdì ó nìyá títí ẹ̀ ń tọ́lọ́ngbà náà lábánú rẹ̀ ó ní à ń fi rọ ọ̀fun ọ̀fun náà fáìn ó ń kàlùkù ọjọ́ ń dàgbà báwọn ọjọ́ ń dàgbà ìsìlámù wá dé ọ̀fun ọ̀gbà ìsìlámù ákìmí náà rọ̀ bá òun náà gbà ìsìlámù àbúlá wakana kọta alama alikitaba ó ti kọ́ bá a ṣe máa kọ́ bá a ṣe máa kà ọkọ kí ni o. wàjà aláwo rasulà sallam káàtì bá nílẹ̀ wáhàyí àbí wọn náà wà lóyún tí wọn bá ń kọ wáhàyí wulẹ̀. ìyúlá ìṣẹ̀ṣẹ̀ sàlám ẹ̀ tí wọn kọ̀ gáwá kúwe kúwe ìdílé ìṣẹ̀ṣẹ̀ sàlám jama wàlẹ́ ẹ̀kọ́ tó gáà pọ̀ lórí ayé ti kí o ọgá pọ̀ mbẹ́ ọlọ́run jẹ́ àtọ́rí ìyọ̀nù rẹ̀ jẹ́ àtọ́rí ìyọ̀nù rẹ̀ má lo ahọ́n wa sọ́nù òdì wọ́n àjọ kọ́tà ẹ̀yìn tó da ni ọjọ́ máa ti bẹ̀ bóde dàpọ̀ wọ́n àjọ kan so rẹ̀ síjú àlọ́ rẹ̀ wá o má lo àfúnbínú rẹ̀ àbí ńgbò ya ni àyà bá kalẹ̀ Allah yìí pé a'udhu billahi minash shaitani rrajim. ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر إن قلنا قلنا أصلا بوتين دوا بوني أمتين تنجي نويا ńgbò lè rán débẹ̀ nígbò lè gún débẹ̀ bóò ní ṣe ń fi ẹran bu ego àwa sọ di ti ń ta pírí pírí sìn pírí sọ́n àwọn nǹkan wò lákọ́dá lára rẹ̀ tí ọ̀pọ̀lọ́ lọ́n kọ́kọ́ dá sára nígbà tó fọ́ọ̀mù bọ́dì àbí ọkàn àbí kí ni o àbí ọkàn àbí kí Abi ni àbí ẹ̀dọ̀ òró ìtìláàbù bẹ̀rẹ̀ mi mẹ́tẹ̀ẹ̀ta wọn naam ṣùgbọ́n nǹkan afẹ́ sọ àwa ń bọ̀ a ti wọn sọ bòkìlì òun lọ́ba tó ń ṣe báyìí tó ń ṣe báyìí tó ń ṣe báyìí bára bí ṣe ń pè fún bẹ́ẹ̀ ni nkọ́ bí ṣe ń pè fún bẹ́ẹ̀ ni nkọ́ ọlọ́wà ni túmọ̀ àǹṣàánáwó kọ́lùkọ́lù àkọ́rọ̀ abdullahi bin sadi báyìí ó ní tabarakallahu ahsanul khaliqin anabi ni wallahi fàtẹ́rọ̀ بهذا الخوف àlùkò àti bíbí bẹ́ẹ̀ tán bí mo tó mo tó ṣe kónú ẹ̀mí ẹ̀nu ó ní hà in kana muhammadun sadiqan fi kalami annahu uhiya ilayhi bí mo mọ̀ bá ń sọ wípé ọlọ́run ń sẹ́ tó bá pèrè lóòótọ́ lórí bẹ́ẹ̀ fa ana sadiqun fi annahu uhiya ilayhi èyí tó ṣẹlẹ̀ lónìí náà ó ti sèmi náà dúró dòdò pé wọ́n ránṣẹ́ sí mi náà wa in kana kadhiban báwo ni bá ti dòkú rọ fa aqulu kama yaqulu bọ́ bá pèrè lòkú èmi náà pè bẹ́ẹ̀ lọ ìbádé fàkàfàrọ̀ tó mọ̀rọ̀ jáde fà bùsùnmọ̀rọ̀ náà pẹ̀pẹ̀ kẹ́lí ti ń sọ èmi náà sọ ogun ti ń sọ kalẹ̀ fa anza fa qawlahu ta'ala wa man ablamu mimman iftara ala Allahi kadhiban aw qala uhiya ilayya wa lam yuha ilayhi shay ṣùgbọ́n náà wà dákọ̀ ẹ̀ kò sí ìṣàrọ̀ tá a ló tún lálábòsí kí ẹni tí máa ń dàgbà pàrọ̀ mọ́lọ́mọ́ sàtàlá kí tẹ́ ẹ mọ̀ pé tí wọ́n bá pèèyàn lọ́gàá olórí ibú olè tí wọ́n fẹ́ tẹ̀ gbá yàn nítorí wípé ìjẹ́ pè ní ninety percent dogmatism ọgbọ́dọ̀ wà nù ẹ̀mí fẹ́sìn àwọn kankan bẹ tí wọ́n máa tẹ̀lé sáà ẹ̀rù sọ́ọ̀tù ẹ̀ ti sọ pé tí yẹ̀bá kó nú òkun tó ń jẹ́ nábàlá tó wá wẹ̀ dálẹ́ tẹ́ńpẹ́ kí ló ń ṣe tó lóhùn wẹ̀ ẹni ọ̀gbọ̀rọ̀ wà kírun mọ́sálásí tábà lọ́rọ̀ mi àjẹ́ ìpẹ̀lú tẹ̀ sàrẹ̀ fún akọ́bí òṣèṣe rẹ̀ ẹlòmí lè kírun mọ́sálásí sí ẹ ọgbà bẹ́ẹ̀ ni o. àwọn kọ́lá òfin yàgìlá yìí àbí nfẹ̀mí náà sọ wípé ọlọ́ọ̀ náà nfẹ̀mí náà sọ̀rọ̀ tàbí pé ń tọ́lá ń sọ̀kalẹ̀ ń náà sọ̀kalẹ̀ ló wá bẹ̀rẹ̀ sàtàlám ló bẹ̀rẹ̀ sí sọ irọ́ fáwọn akérègbè ẹni àjọ ńkọ ni ẹni ńkọ jàmáà tí wọ́n bá ní ẹnìkan fẹ́ sórí ibú látara ẹnìkan kọjá sílẹ̀ tí a bá níyàn tó fẹ́ tàṣà gẹ̀rẹ̀ táníyàn tí a náà bá da wàlẹ́ àmàṣàdó àfọ̀nà tó o bá tàti wà lórí dáadáa wàlẹ́ ìgbùgbù ayé ìbá àkọ̀yìn sí ọ nítorí pé àwọn àfáà sọ wípé ìpayà méjì ọlọ́run lọ́sàn rẹ̀ kò ní í papọ̀ fẹ́dà kan ìfọ̀kànbalẹ̀ méjì náà ò sì lè papọ̀ fẹ́dà kan gbogbo ẹni tó bá páyọ̀ ọlọ́run láyé yọ fọ̀kànbalẹ̀ àlìkè àmà ni gbogbo ẹ̀ ń bá fọ̀kànbalẹ̀ lórí ìyá ọlọ́run ọba láyé yọ lọ páyà lọ́nu ó ní bẹ̀rù ẹ̀ bí kọ́rọ̀ tó ajá sí bẹ̀rù lọ́nu. o sọ̀rọ̀ ìfẹ́ àbọ̀ ṣùgbọ́n náà mọ̀ mi tọ́lọ̀ rẹ̀ ọkọ̀ gùsí kọ́tọ̀ rẹ̀ ọkọ̀ sáyà ìkàlẹ̀ àmàtà ọgbọ̀ alẹ́kọ̀ lọ bẹ̀rẹ̀ àdáwà yìí ọ̀rọ̀ lágbára kan nígbà wá di pé ọlọ́run fẹ́ gba mẹ́ka ọ̀sán padà àdúgbò wa ní èèyàn àtàtà sàlám dìmá àti tàtì rìjálìn àwọn sí tàtì àwọn àrùbà àti rìjálín wàmúrò àtẹ̀yìn àwọn mẹ́fà kan bẹ anabi ni lágbájá yìí lágbájá báyìí ó ka ọkùnrin mẹ́rin ó sì ka obìnrin méjì ẹ lọ rèé pọ́n mẹ́fẹ́ fan wàlẹ́ ó ta alákú bí àtàrí lè kàába kódà kí wọ́n lọ rèé sùn kí wọ́n sọ má sọ àkàába ẹ̀ fa wọn. torí ntí ẹ dẹ́wọ́ fẹ̀sìn àti ntí ẹ ṣe ó ní agbára ẹnìkan họ nù ọ̀sà lọ kọ́ pásọ́jà ẹ̀ ti sá lọ Ikirima. ọ̀rẹ́ abẹ́bùnú sáàdì ni òun náà ọba sáré lọ síbi kaba bí abdullahi ṣe rántí usman ọ̀nà ń ń parọ́ usman usman in tí mo mu dàgbà lónìí tí ń bẹ́nu egun mi bọ́gọ́ mi tó jẹ́ tiẹ̀ tọ́ mi látọ̀dọ̀ mi ń usman sanu mi usman usman gbà sọ́dọ̀ rẹ̀ ah gbogbo ẹ̀dá tí ì bá gbórí ìbínú ronú olóòní lẹ́yìn rẹ o ṣe ń tó wí. nàám gbogbo àti bá máa bínú tẹ́ kì í ṣe kì í ṣẹni ọlọ́run torí tó bá tí ì kú òlàyé yìí tàjọ mi á nídìí ara wa. láyé láyé lọ́wọ́ ẹ kí mo sọ kí mo sọ ọ́ dàbẹ̀rẹ̀. ó di mara ó mọ̀ ọ́ dọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ báwo ṣe rí àdébí díjú kẹ́lẹ́ sọ̀rọ̀ sẹ́lẹ̀ àyàrá ẹ̀mí nàbí kọ́ ọ́ àbí ìta dọ̀nukú rẹ̀ báyìí kùsùn bá ń bẹ̀bẹ̀ pọ̀sọ̀ dà kùsànù pọ̀sọ̀ kùsùn náà bá mú fi bí ọ́ iye tí ń bẹ lára rẹ̀ tó ń bẹ̀rẹ̀ rẹ̀ nínú iye tí mo mú dàgbà inú ni kọ́nù gẹ́nu ní hakusi jù bẹ́ẹ̀ lọ ọmọ ìyá mi ni nínú rọ̀dọ́ à àti dẹbí fámìlì mi ni ẹbí mi ni iye tí. àwọn ìta dọ̀nukú rẹ̀ fàtọ́lá sọ́mi àbí dákẹ́ lọ gbárí an bɛ taa kɛ i b'a dɔn bi koro an b'i ka siri o kɛ ni o ni a man tuuru ya usman usman mo gbẹ́sẹ̀ kó lórí ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀sìlẹ̀ inú usman wa dùn gan ẹ wá máa wo ẹ̀kọ́ tó ga o àbúṣe àká kọjú sáà sàbẹ̀ ni كيف لا أجد أحدا منهم يقوم حين أقلت الصمت فيقتله إن tó jẹ́ kí n dá ìlọgbárí kìí ṣe kí usman ò tóbi lọ́dọ̀ mi mo dá ìlọgbárí kí n rẹ́ nìkan kọ́kàn dìde ní ọmọ sùnmi kọ́sáré pàǹtà ìmọ̀ tí mo dá ìlọgbárí o kí n fi lè fi tẹ̀rí fún usman pé torí pé àwọn mùsùlùmí lára wọn ọ̀balẹ̀ tí mo sọ tí wọ́n o. ẹnì kankan nínú ọ̀sán hábàlẹ̀ ó ní ya Rasulullah lámà aṣẹ́sẹ́sẹ́ àṣàlám ọba ti fi sísẹ́ẹ̀mù ṣe báyìí wọn ni máa yánbà bí nínà bí yẹn à ń tẹkùn làwù kọ́ iná tó ààyò ni ọlọ́run ti sẹ́yìn láti sẹ́mà wípé gbogbo tí wọ́n bá ń pè ń já bákan lórílẹ̀ tàbí ète sẹ́yìn rẹ̀ ò ní tara níbi kan jáde ooo. jẹ̀mọ́ra tá a wá lẹ́ni rẹ lórílẹ̀ bọ́ọ̀ bẹ́ẹ̀ tí ń bá nàbí ló kọ́ jẹ́ tẹ́ẹ̀ tí ń ta nìyẹn wọ́n èèyàn náà wọ́n ní kí ni ń palẹ́kùn da afárá bíi ìsìn náà ẹlẹ́kùn sẹ́kùn ó lópin. wọ́n ní kí ni tọ́ sọ́ọ̀tì lórí ayé rẹ̀ ó ní kọ̀sánà bíi ń bẹ̀ ni tẹ́lẹ̀ ń bẹ̀ lẹ́yìn rẹ̀ ẹ wọ ẹ̀mí ìyẹn láyé lẹ́nìí ṣé o gbọ́dọ̀ ní ká èmi ti mo ti bọ́ nídìí o ẹ̀mí ti èmi ti gbẹ̀bẹ̀ rẹ o ṣé ẹ gbọ́ sí ṣe kí ló ti ṣe àmì ẹ mo rà lálẹ́ gbọ́ bẹ́ẹ̀ mo ti gbà owó dábò lọ nínú yẹ lọ pàrọ̀ àtọ́ owó rẹ o létí gbẹ̀bẹ̀ o. torí wípé jàǹbá ni àbí èdè jàǹbá mo ò lè ba látara nàbí ọlọ́run kan nígbà ọ̀pẹ fa asalama abdullah tó bá padà sí ìlànà ìsìlámù padà ọwọ́ abẹ́rẹ́ ìsìlámù dáadáa àwọn nǹkan ìwà ń gbóná lẹ́nu yẹn gbogbo tó ti sẹ́yìn sọ àsálàmù ó sẹ́yìn wá pé bóòlù mú ṣe ṣe dáadáa padà sí ní tàbí ìpapòdà abakiri fi papòdà nígbà tí usman jẹ usman wà lọ kì í ṣe wáálí gọ́vnà sí misrọ ọ̀pọ̀lọpọ̀ ìlú láfíríkà abúlábùdó sáà lò sí ìwà ń bẹ̀lọ̀ pé kí n lè mọ̀ pé mo ti dẹni ìyọ̀nú Allahumma kò gbé ní wàhánà fi sọ̀ láti sọ̀rọ̀ gbogbo bàtọ́ ọba pami láyé dé máa kí màá bá a lọ ni. títí nígbà wàhálà láàrin màáwíyà àti ali tẹ̀lẹ̀ ìtàlẹ̀ ali fitna kọ̀ wà lẹ́yìn usman kọ̀ wà lẹ́yìn màáwíyà kò sì wà lẹ́yìn ali ọlọ́dádó ọwọ́ padà sí rọmọlá ní falastin ìgbébẹ̀ ìdàgbà fa bí màá mu wà kana yusalli bin nasi yawman salata subu ní wọ́n ń kí wàá fún àfáwọn èèyàn lọ́jọ́ kan níraka àkọ́kọ́ ba'da al-fatiha qara'a wal 'adiyati dhabha fanasiya ar-rawi ma qara'a fi ar-rak'ati ath-thaniya ṣùgbọ́n rìwáyà yẹn wa rọ́ọ̀rù bàbà wa ó ti gbàgbé ntọ́ka ní rákẹ́ ẹlẹ́ẹ̀kejì jẹ́lẹ̀sà lè tashahhud ojókù tẹ̀sí tashahhud fasalama àti sọ́sàlẹ̀ ńlá ọ sálámà àkọ́kọ́ sọ́wọ́ ọ̀tún báyìí ọlọ́run sì ń gbẹ̀mí ẹ̀kọ́ tó gbé orí ìpadà sọ́wọ́ sí famata abdullah ibn sa'ad radiyallahu ta'ala anhu ẹ̀dá kò kí ni ntọ́lọ̀ ńlá mọ́ ìsorí rẹ̀ ṣebí ìṣòbí pọ̀ ni tó jáde ìgbà rẹ̀ kì ìsìláàmù lọ́gbàfẹ́ o ti ń dalẹ̀ ooru ní tiẹ̀ kọ́ dẹ́lẹ̀ nàgàmá kí ni gbogbo ilé àmà àríre ẹni ẹ̀dá ní ọ̀wọ̀ bí àkíkọ́ ní ọ̀wọ̀ bí àkíkọ́ yìí o abájá mi ti ń sọ̀rọ̀ ẹran jẹ́ ìlọrin ń sọ̀rọ̀ ata sẹ́yìn ọ̀tẹ̀ bàjẹ́ àlẹ́ ẹ̀rọ fùfú ló wù pé ẹ̀gbọ́n àwọn tí sì ń dojú ọ̀rọ̀ ọkọ yìí irun èyí wọn o irun gan mo jẹ sọ kẹ́ni màgá òyìn yẹn jọ̀máà oore wo ló kù lára ẹni tó ti pin ogun ara rẹ̀ ń kéferì kó tó bọ́ ọ̀tà náà àti padà anabi sallallahu alaihi wasallam ẹ̀ńtà wọn pè ní abu surat zuhair surat ibn abu surat òwò àjèjì ńjọ náà lọ́wọ́ nígbà tí a kó àwọn àwọn onírọ́jà sáà lógo ní ìsìnlẹ́yìn àmì ìwà padà borí oko ògbó dúkìá wọn ìyàwó ọmọ àìmáyé ẹran amẹ́yìnkankan gbogbo wọn ti padà wà gbà sílámù wọn wá rọ́bà sàlámù padà yìí kí ọ̀sà sàlámù kákò sànú wa ọ̀sà sàlámù. So ọmọ wípé ńgbà tí ẹ̀ ń gbé ọ káàkiri láti gbà ọ̀tọ́ nínú ìdílé tí a ní àmà tí ráwọn obìnrin tí a tọ̀ ọ̀rọ̀ ti jọ́nà lọ́hùn tí wọ́n ń sọ̀rọ̀ yìí tí a bá sì ní ẹnìkan bẹ́láyé tó lè fẹ́ dáadáa padà tó ọmọ sí máa wà á ń ta ọyìnrún lè má kùlín gbogbo ọmọ tí a gbàtọ̀ láyé tó wá yà rè ìwọ tó lọ ògbó wájú ọba ìlànà ìṣàmà ìwọ tó lọ́gà. wọ́n pe olóńgbò náà lẹ́yìn náà. رسول الله في كرم من علينا رسول الله في كرم فإنك المرء نرجوه وندخر فإنك المرء نرجوه وندخر فإنك المرء نرجوه وندخر أمن على نسوة قد عاقها قدرهم أمننا لا نسوة قد عاقها قدرهم ممزة شملها في داريا غير ممزة شملها في داريا غير أبقت لها الحرب هتافا على حزنه أبقت لها الحرب هتافا على حزنه على قلوبهم الغماء والغمر على قلوبهم الغماء والغمر على قلوبهم الغماء والغمر إن لم تداركوا نعماء تنشرها إن لم تداركهم نعماء تنشرها يا أرجح الناس حلما حين يختبر يا أرجح الناس حلما حين يختبر يا أرجح الناس حلما حين يختبر يا خير طفل يا خير طفل ومولود ومنتجب يا خير طفل يا خير طفل يا خير طفل ومولود ومنتجب في العالمين إذا ما حصل البشر في العالمين إذا ما حصل البشر في العالمين إذا ما حصل البشر أمن على نسوة قد كنت تربعها أمن على نسوة قد كنت تربعها إذ فوكت ملأه من محبها الزرر إذ فوكت ملأه من محضها الضرر أمن على نسوة قد كنت ترضاها أمن على نسوة قد كنت ترضاها وإن يزينك ما تأتي وما تذر وإذ يزينك ما تأتي وما تذر وإذ يزينك ما تأتي وما تذر لا تجعلن كمن شعلت نعامته لا تجعلن كمن شعلت نعامته واتبق منا فإن معشر الزهور واتبق منا فإنا معشر الزهور واتبق منا فإنا معشر الزهور إنا لنشكر آلاء وإن كفرت إنا لنشكر آلاء وإن كفرت وعندنا بعدها ذا اليوم مدخر وعندنا بعد هذا اليوم مدخر وعندنا بعد هذا اليوم مدخر أبو سرج أني أمن علينا رسول الله في كرم أرضى سلم afẹ́kọ̀ọ́ ní ẹnu lórí ilé ayé wa tó kùkù tá a fẹ́ máa lò látò ní lọ. ọmọdé aláìná rọ̀tùlámà ìfì ìgbàrọ̀ dákun afẹ́kọ̀ọ́ nírègùn lórí wa pẹ̀lú kọ́ pọ́n wọlé pẹ̀lú ń ta fẹ́ bí ọ̀sì lọ́tàkì kò yí lọ. Omnana alayna rasulallahi fi tarani. Fa inna kalmaru. Fa inna kalmaru narju wa nadamiru. Ìwọ náà tún ni ẹ̀ ń tá a lè wò pé a lè sọ̀rọ̀ yìí tẹ́mi rẹ̀ lè rọ̀ ma. Ń táwa gan gbé bò àbọ̀ yìí, àwa ò lè gbà á. Wa nadamiru. Tí wọ́n bá ní afẹ́ sọ̀ dáadáa kan téèyàn kan sọ fún bẹ́ẹ̀ balẹ̀ kìá máa tá n lè tọ́ dáadáa látàyè fún ọ. òmùnúnà la nítorí. àwọn òmùnúnà la bẹ́ẹ̀ dọ̀tí. òmùnúnà la bẹ́ẹ̀ dọ̀tí. ọ̀dìn àkọ́ kọ́dàrú. àkọ́ kọ́dàrú. ànábì ọ̀ wà bá ní sànú àwọn ẹyẹ kan tí bẹ́ẹ̀ nú àwọn obìnrin kan tó wa tọ́jà pé kọ̀jẹ̀ akọ̀ akọ̀dàrú ntí ń pè ní káyé èèyàn padà pokúlù musu ó ti báwọn ẹyin báyìí. mo máa ń zàkè ṣàmúlùhà. láti ìsìn lọ àwọn ẹyin ò tún papọ̀ mọ́ sínú ẹbí kankan náà bí wọ́n bá tàbí lónìí ntọ́ bá bí bẹ́ẹ̀ wọ́n tà ní òun lè tàjẹ́ ìfàn padà bí wọ́n tún tà padà sí Germany tọ́ bá tún bìyẹn kan bẹ́ẹ̀ tó tún bí bẹ́ẹ̀ náà wọ́n lè tà padà Nàìjíríà látòní ìlọ in tó tún kù látọ̀ lára àwọn obìnrin wo ò tún lè sopọ̀ mọ́ àti kò sopọ̀. irú àwọn ohun là ń sọ àwọn tó jẹ́ pé àbùkọ́tílà àrùbùrù tààfàn aláhàzàní. àwọn ayé ogun tá a ti fèsì ọ̀sán àfẹ́lá ogun yìí lọ́padà sọ. So, àwọn tó lẹ́yìn yìí dẹ ti ń ké gbàjáre pé tán ti bàjẹ́ oríkù ti bá wọn àwọn ọkọ obìnrin tó bẹnu wọn nìyẹn lẹ́yìn ìgbà tí wọ́n dojú ọ̀tá kọ́ wà nàbí tán. ala olùgbé olùkọ́má wàlúwàmárù ala olùgbé olùkọ́má wàlúwàmárù. ìtọ́kùlẹ̀ ni wọn lónìí àìníbalẹ̀ ọkàn ìbínú tó aláàtìgbà sílámù ní ìsìn àwọn àmọ́ pàǹtó nínú o èyí sì tó lẹ́gbẹ̀ẹ́ tí ń pín àwọn òní fún tọ́jẹ́rú lọ́dọ̀ rẹ̀ ìsìláàmù wa náà bóun ni ó ṣe má sàánú ìtọ́lọ́ sì rán sílẹ̀ láti padà gbà yìí. إلم تداركهم إلم تداركهم نعمه دانشوا ìkẹ́ ọlọ́run ọba tó pọ̀ rẹ̀rẹ̀rẹ̀ tó kún fún ọ yìí tó wá ń fan tẹ̀síwà tó ń fan ìlànà tàdá rọ́kì wọ́n tí ọ̀bẹ dọ́dọ̀ àwọn ẹyìn yìí tí ọ̀dọ̀ tó àwọn obì yìí ah, òfòlókù tí wọ́n fi máa lọ ayé o yà àrùjá ànáàtì ẹlẹ́mà ìnà yóò dábàrú yà àrùjá ànáàtì ẹlẹ́mà ìnà yóò dábàrú. tí a bá níta lè yàn máa fi tí èèyàn ò lè gbà lọ láyé tó wọ́n ti gbà ìwà níbí náà ni amantan bí kẹ́sẹ̀ pé amọ̀ntàn tọrọ o àwọn tá à ń àwa làwa sọ.

يا خير طفل يا خير طفل ومولود ومولد jọmọ ìjájọ wí pé yà á kọ irọ fífúlé wà má ó lù ú dè wà mú ń tajà bí. tí wọ́n bá ní wọ́n gbé ọmọ kan lọ láyé wọ́n ẹ̀ ló pọ̀ lọ́mọ tuntun báyìí níjọ́ tẹ́ ń gbé ọlọ́ láyé wọn ò gbé ọmọ tuntun bá ń rí sáájú rẹ̀ wọn ò sùn gbé mọ́. wà á máa ó lù ú dé. níjọ́ tí yà ń bí ọkàlẹ̀ kẹ̀ ń kí ẹ pé wọ ọmọ wọn ò tí ì kí ẹ pé wọ ọmọ rú rẹ rí láti jẹ́ tẹ́lẹ̀ tí ń jáyé lẹ́yìn ìjọ tí wọ́n tún kí ọ̀sán náà wọn ò sùn ní kí ẹrú ẹ̀ mọ́. wà á mú tí ẹ bá ń sọ fún mi ìkọ̀kẹ́ pé ń tó bí kalẹ̀ láyé wa máa ń nàkàtí في العالمين إذا ما حسن البشر في العالمين إذا ما حسن البشر قمنا على نسوتي báni ṣàánú àwọn obìnrin kọ́dí kan kọjá pé wọn náà níjọ́sí ó ti gbà lára wọn tó fi jẹ́yàn lọ́nà wo ìfúkàtẹ́múlá mi màá bí ìgbà kan bẹ̀rí tọ́jọ́ wípé tí wọ́n bá gbé ọ̀yàn sí ọ lẹ́nu yóò kò sẹ́nu rẹ tí ó tún máa wọ́ dànù wọn ò sì ní fàyọkù lẹ́nu rẹ pẹ̀lú bí ẹ ṣe fẹ́ kó sì dàgbà àti kẹ́ rẹ ti ń bẹ̀lẹ́ mi wọ́n ń jọ́nà lọ tí wọ́n sì mà àwọn yẹn kọ́ wà lóhùn. òmùnà la nísúwàtí kọ́dí kò ń ta dárúbọ. sanu àwọn obìnrin kan tọ́jọ́ wípé ó ti gbà lára wọn tó fi padà dèèyàn wọ́n jẹ́ pé àwọn obìnrin yìí ntọ́ tọ́kọ́ yẹ kó wà lọ́rùn rẹ̀ nu aṣọ àní àmọ̀ gbà náà ètò ẹ̀ kí wọ́n bọ́ọ̀lẹ̀ àní àmọ̀ gbà náà tí ìwọ gbòò rẹ sọ pé eléyìí dọ̀tí eléyìí ọ̀dọ̀tí àwọn ní ń tún ọ́ ṣe lásìkò yẹn àní wá kó sọ́wọ́ rẹ lẹ́nu yìí o. a ah, àbí wàá dorí kudu. ó sọ lọ́nà ni máa ká náà ní wálé bá gbogbo tí ọ àti àwọn abdulmọ̀tọ́lẹ̀ nínú dúkìá yìí èmi yọ̀ǹde fún yín. ṣùgbọ́n ṣé fún mi nìkan kọ́ ni ọwá sógun èmi nìkan kọ́ mo fẹ́ pẹ̀kẹ́ ní. àwọn mùsùlùmí yòókù tá a jọ ṣe wàhálà yìí ọgbọ́n kan ni wọ́n kọ́ yín pé àsìkò àyílà ti bẹ́ẹ̀ tó kí ló bẹ́ẹ̀ tó àsìkò àyílà tá a bá ti wá ká ìlà tán ìwọ́n tó dórí wọn tí òbí yóò wá rọ́gbọ́ wájú tẹ̀ máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ní sọ́tún mi sọ̀rọ̀ ìyẹn wá sọ ẹ̀yìn ọkọ̀ tẹ̀lé ọ̀pàrà wá sọ. oníkòbù kọ̀pẹ́ níbi lálùbá pẹ̀lú sẹ́kùn tó lẹ́ bá kírun bí èsì kírun ìgbìmọ̀ bá tó lọ́ fọwájú táwọn yẹn ti fajú wò pé kírun ilé ìwádìí sẹ́nà àdébí àti bàtà àmúlẹ̀ ọ̀hún lọ́dún wọn gan. ṣé n ta fẹ́ pín bẹ́ẹ̀ mi dé wọ́n ní à ń bẹ́ẹ̀ mi dá sọ́wọ́ òde ṣé o gbọ́ àwọn kí ni wọ́n mẹ́mẹ́ nígbà yìí láàárọ̀ ṣé mi rí bọ̀dá mi mọ́ o ti pàdánù dànù o ṣé mi à ṣé ti sọ́dọ̀ lójú kan wọ́n sàrùgbọ̀n ìjọ ẹgbọ́n tí àwọn ìwánu yín wí wọ́n ti gbọmọ ìyànú ẹ̀sìn gbogbo ń tọ́ba lè máa mú kéèta wáṣẹ̀mí wa sí hàn ẹjẹ́ àbìdánù kò díẹ̀ tí ń tọ́ gbọ́dọ̀ jọ bẹ́ẹ̀ mà lẹ́mìí wa wọ́n ti dé wọ́n ti tú wá sọ́dọ̀ ọlọ́run ọba èyí tọ́ka jù náà sì nìyẹn ntọ́lọ́ nítorí ẹ̀rọ mi náà rè àti tọ́jú ọmọ àjẹ́ náà ìṣáàlá ọmọ bàbá rẹ̀ kankan ṣùgbọ́n mò ń fi ẹnu mi sọ èmi ọ̀bẹ nìkan kan dájọ́ ọ̀rọ̀ fámìlì rẹ o ìsìgbàntẹ́nì kọ̀ọ̀kan yín tọ́fẹ́ gbàǹdìkìlẹ̀ mi ọ̀gbà lọ́wọ́ rẹ o máa ka ànàbí ntí ọ̀bà kẹ́mi ànàbí nínú ta kó lọ́dọ̀ àwọn èèyàn yìí àti tí ó kan family àmì mùsọ́lì mo tún gbẹnu àwọn family mùsọ́lì kù sọ wípé èmi ànábì yọ̀ǹda rẹ o ah. gbogbo muhajirun bá dìde abakiri onídè wọn dìde wọn ní náà muhajirun àwa tá a fi mẹ́ta lẹ́wà májìlá rè lápánupọ̀ gbogbo wa afọ̀rọ̀ wa tẹ̀lọ́ náà tàfẹ́ pé mọ́ọ̀kì ànàlànà falilayi wàlẹ̀ rasul gbogbo tí ọba kẹwàá ló dúkìá yìí ànàbì afọlọ́ àtànàbì àwọn àǹsọ́nì nàtàrí dè pé ẹ́ tá a lẹ́gbẹ̀ẹ́sẹ̀kùnrin rẹ̀ gbogbo ara mẹ́tìnà náà farakọ̀ lójú ẹsẹ̀ wọ́n ní mọ́ọ̀kì ànàlànà tẹ̀rọ̀kẹ́ lè láìwọlé rọ̀tún gbogbo tí ọba kan wà ní dúkìá yìí àfilẹ̀ tọ́lọ̀ dàtà sálám. fàkọ́mọ̀lẹ̀ akọ̀rọ̀ ibùdó habis àtẹ̀mímí ẹ̀jẹ̀ ń pè ní akọ̀rọ̀ ibùdó habis tẹ̀mí lọ́ba dìde olóṣì jẹ́ olórí àwọn tẹ̀mímí jọ́nà lọ. ó ní amma ana wàbànú tẹ̀mímí fàlà. ǹjẹ́ ọba kan àwa tẹ̀mí mọ̀ ń gbẹnu tẹ̀mímí sọ àti ẹsẹ̀ mímí àníbídàkùn pínpín tó fẹ́ pín yọ ti àwa àti ẹran fámìlì wa yọ ní àlọ́. fàkọ́mọ̀ òye yìí náà ó ń lò sí ìjọ lórí àwọn fùzárọ̀ ǹjọ́ náà olóyàn wo kùfín ni oríire ọ̀nì àmà àná wà bá ní fùzárọ̀ fàlà ìjọ àbà kan mi ìjọ kan àbà ní fùzárọ̀ àwọn òfẹ́ nìyẹn kan o àmì sì wú ọ̀ lẹ́nu olórí yìnyẹn olórí dáadáa jẹ̀mọ́ àwa máa jọ pa níbí ìmọ̀ ni ọba náà jẹun pin naam ntí wọn bá ti fi ẹ̀sìn polówó ègún kan mà ti ń bẹ lábẹ́ rẹ̀ òun náà ní pé gbogbo ẹni tó dà fún nǹkan yẹn tó fi èrí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fi ẹ̀tọ́ ti ẹ̀dùn bẹ́ẹ̀ ntọ́ bá gbọ́dọ̀ yọ ọmọ gbọ́ àmọ́ ní jẹ́ pèlè bu ẹ̀sìn àti bí sọ́ra fún pọ̀ Usman dandan náà fẹ́ pa ọyọjú rí fèrèsé ó ní kí n mo fi tọ́sí pípa náà wọ́n lápárí ó ní ẹ̀wù mi dáadáa o láti jọ́ tí mo ti gbà sílámù wà lẹ́yìn ọ̀parọ́ ẹ̀mẹ̀lẹ́ mo sì wà bẹ́ẹ̀ lápárí ẹ̀sìn bàbá mẹ́mẹ́ lọ́nà náà délẹ̀ rí mi tẹ́lẹ̀ mi fi sọ wípé Usman ti lọ́ba àdìjẹ́ náà wọ́n ní hàn tó sọ mi tọ́ba bàdàdìjẹ́ náà wọ́n àmọ̀ ní bọ́ọ̀mà ànàbí obì méjì lẹ́ẹ̀dì ẹnìkan lárìjẹ náà jẹ́bi náà lọ ọ̀gán mi nígbà tá a dé Mẹ́dínà omi kan ṣoṣo táwọn ará mẹ́tàlẹ́ mú Mẹ́dínà lọ́hùn ó mọ̀ ní bírù roman bírù ẹnì tó sì ní jọ́nà lọ́hùn apẹ̀rẹ̀ bíi tábù méjì báyìí oníṣẹ́ ń takò bá kan fún wa ọmọ àdúgbò olóòlùsùn ọ̀pọ̀lọpọ̀ wọn ti lò pẹ̀lú wíńdíò tí wọ́n ṣe anabi wa ni ta ni ọ̀rọ̀ mi tí ó fi rẹ̀ fọlọ́ wò ó ti rẹ̀ jọ́ra anabi kọ́kọ́ pẹ̀ntó lomi o pé lágbájá tó o lè fi kànga ilẹ̀ ọ̀dọ̀ wa nìjẹ́ náà ọ̀nà nàbí ń wò pé ìlẹ̀ fílẹ̀ ebi ọ̀pá family mi nígbà ni tábàrẹ̀ ẹtú wọn bá nàbí tuntun tábàrẹ̀ tí wọn nà kọ́ tábà kó wẹ̀lẹ̀ ó ní wọn mọ̀ fi sòwò ó ní ọ̀sẹ̀ lọ́wọ́ àná wọn mọ̀ fi sòwò ìjà nàbí sọ fún pé tọ́ba jẹtọ́ lọ́wọ́ ebi ọ̀rẹ́ pọ̀ ọ́mà àwọn sọ fún pé wà lọ jáde lọ́jọ́ náà lọ́wọ́ bá yọ bọ̀ mú nítorí ọmọ adamugbó tó dé yahoo di kíní kan wà láì tó bá jẹ́ kékeré ní bá ń tẹ̀lé yọ̀ọ̀bọ̀ láti yọrí mẹ́ ìtọ́lọ̀ ń bá sọ mọ́ bó ti sọ ayé bó ṣe mùsùlùmí ní ọ̀bà tẹ̀lé yọ̀ọ̀bọ̀ lu ẹ̀yìn tó o fẹsẹ̀ pín o. pé ìwà nǹkan jẹun ni ọ̀rọ̀ bọ́ mọ́tàkì ẹ̀sìn atámọ̀ mi ju yín wọ́n ní hàn atámọ̀ mi ju yín wọ́n ní hàn ó yọ ọ̀sán jọ gbá o ọwọ́ apẹ́ wíwíwí pọ̀ yàrá bá dákú. ìtọ́lọ̀ wáyé náà fi hàn ìmá ni yìí kí òye tó ẹ kó tó náà ní tọ́ba tó bẹ̀ ọ̀yẹ́ gbogbo jẹ́ wá láti àjẹ́ náà òòrùn ló ń bọ̀rọ̀ ìfún náà mi ni mo mọ̀ padà rà nígbà kan nàbí tó wà pẹ̀lú wọn mọ́sálásí ó ti ọlọ́run ni mọ́sálásí ti kún ta ni ọ̀rọ̀ rẹ̀ sí bẹ̀rẹ̀ mọ́sálásí ká sọ ọmọ mọ́sálásí kọ́ sọ ma àlìjẹ náà ìfún náà mo mọ̀ ìdíjọ́ ìlú mọ̀mọ́ra. tẹ́ńtà haza jẹ́sà lè wọ́pẹ́rọ̀ sitabu èmi náà mà ní nígbà kan gbogbo sọ̀hábà wọ́n wà pẹ̀lú sàtàlà àwọn yẹn ti kúrò yìí anabi ni gbogbo ẹni tí bá ń bẹlẹ gbàrà lọ kó mú ọ kó mú ẹni tí bá ń bẹlẹ gbàrà kó kàlùkù sáfúnra ọ nígbà náà lọ usman anabi ramu àbí sinamu yóò kébà yìí pé ó ń kálukú ẹ̀ńtómù náà bí wọ́n sì jọ wà lálẹ́ jẹun náà wọ́n ní gbogbo tó rí orí ẹ̀yẹ tiwa lọ́wọ́ ẹ wàá wo tọ́sọ́ jọ́nà káfíńmẹ́ dẹ́pẹ̀ ní ìbúrẹ́sì ó ní kí àbẹ́yẹ́fúnmi là kọ́tìlì tẹ́ ẹ bá kọjá lẹ́tẹ̀ẹ́ ní pípa iná ní tẹ́ ẹ bá yẹ pa mí fàlà tẹ̀jìtẹ́mi à kẹ́lìmàtòkùn abadan ẹ̀yin mùsùlùmí táyé ìdọ̀rùn ẹ̀ tó ṣe papọ̀ mọ́ ọ̀rọ̀ yóò máa dàrú láyàrá yẹn. ọkàn wa bí ọkàn wa. ìgbó ẹgbẹ́ òkú ti ń kàlẹ̀ gbogbo jẹ́ nìkan bẹ́ẹ̀ ti tẹ́fẹ́ sí i tẹ̀mí ọ̀rọ̀ tẹ̀mí ọ̀rọ̀ tá a bẹ́ẹ̀ ti di sú tó bẹ́ẹ̀ wí ọ̀rọ̀ òdì ọ̀rọ̀ ọkọ̀ yóò sì gbọ́ lórí lórí. سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Por supuesto, de